lè dání ọ̀rẹ́ lè dání ọmọ lè dání ìyàwó lè dání ṣùgbọ́n orí orí ẹni ní gbé ní òrìṣà ní gbé ní bí orí òsì o ibi mo gbé tìyàn orí orí orí mi ibẹ̀ lọ́ta ò lè mọ́ o. sáré délé mi ìwọ ìlédùmarè o èwe ńlá o. tẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn ṣùgbọ́n kínní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọlọ́dà òru kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ máa ṣe o òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìtọ́jú ìgbé ni o. òtítọ́ mi gbé ní ìtọ́jú ìgbé ni o. òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ̀ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá a. Òtítọ́ ní pé ní gíga kìí pé ní. Òtítọ́ ní pé ní gíga kìí pé ní. Òtítọ́ ní pé ní oyíká kìí pé ní o. Òtítọ́ ní pé ní gíga kìí pé ní. Òtítọ́ ní pé ní gíga kìí pé ní Òtítọ́ ní pé ní gíga kìí pé ní. dandan yóò lè ké dandan. òtítọ́ yóò lè ké dandan. yóò lè ké dandan yóò lè ké dandan. òtítọ́ yóò lè ké dandan. yóò lè ké dandan yóò lè ké dandan ni. òtítọ́ yóò lè ké dandan. jésù òtítọ́ ó wà á lè ké dandan. gossip ló bá kórè wọ̀lú o. torí ló yẹ. ẹtalé ẹtalẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. torí ló yẹ. ẹkọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí ló yẹ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 be too much. Did not be too much. Did not be too much. Did not be too much. Did not be too much. Jack come up. Jack come up. Let the lights go. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbi ìdíje tí wò wá kákàkiri àgbáńlá ayé mo kí yín lọ́mọdé lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin mo gbódélé mo kálejò mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tìjẹ̀bú tìjẹ̀bú mo kí yín tẹ̀gbátẹ̀gbá mo kí yín tìbàdàn tìbàdàn mo kí yín tọ̀yọ́tọ̀yọ́ mo kí yín tèkìtì tèkìtì mo kí yín tàkókó tàkókó ẹ̀yin àkókó onílẹ̀ obì hmm, àlàáfíà làbá gbogbo wa ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá tí ẹ ń wo fídíò wa ní gbogbo ìgbà tí ẹ ò jẹ́ kó sún yín mo dúpẹ́ lọ́wọ́ yín TJ bàbá mo dúpẹ́ mo gbóṣùbà fún yín pé ẹ kú àdúró tì yín ẹ kú kó lè dáa ẹ kú faradà àsìkò yìí gbogbo yín mo kí kò dẹrùn <clears throat> ẹni tó wà ní nàìjíríà lásìkò yìí tó jí <clears throat> tó kàn tí ẹ̀rọ oorun sùn tó jí mo kí yín o àkú faradà o àkú kó lè dáa o adéwálé adéyẹmí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa jísọ́lá nínú tiktok mo kí yín o gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ní youtube gbogbo yín lè mo kí ẹ káàbọ̀ sórí ètò ẹ kú kó lè dáa tí n bá ń kí gbogbo èèyàn mi ò ní ṣaláì kí àwọn tèmi tòótọ́ tí wọ́n fi gbogbo ògbà tí wọ́n ń dúró tọmọlúkà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí bá ní kí n dárúkọ ó máa tún ṣùgbọ́n mi ò ní dárúkọ màá kàn sọ pé ẹ̀yin tọmọlúkà tòótọ́ tẹ jẹ́ wọléwọ̀de wa ní orílẹ̀-èdè United Kingdom ní UK mo kí yín mo sọ pé ṣeun ṣeun ẹ̀yin tèmi tòótọ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà mo kí yín mo lẹ́ ṣeun ṣeun ẹ̀yin tèmi tòótọ́ lórílẹ̀-èdè South Africa mo kí yín mo sọ pé ṣeun ẹ àdúró tì í ẹkú kó lè dá ẹkú kó má bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín kí wọ́n la fẹ́ bára wa sọ lẹ́nu ẹ mọ̀ pé èmi máa ń mú ọ̀rọ̀ mi ní ìpele ní ìpele ni mo ṣe àwọn àlàyé ọ̀rọ̀ ní àná èyí tí ẹ bá rí fídíò mi lánàá tẹ́ ẹ rí wò tó bá jẹ́ Facebook lẹ ti fẹ́ wò ẹ lọ wò ó ẹ máa rí ní Ọmọlúkà Great TV page ní YouTube ẹ ní Facebook ó wà ń bẹ́ẹ̀ bó bá dẹ̀ jẹ́ YouTube lẹ ti fẹ́ wò ó ó wà ní ọmọlúkà great tv ní youtube ẹ lọ bẹkẹ lọ wò ó ẹ̀yin tẹ́ wá ń wò wá ní facebook lọ́wọ́lọ́wọ́ ẹ má jẹ́ kí àwọn ọ̀tá lágbára láti ṣe kí ni láti láti gbàgbára kán lé gbogbo wa ká má jẹ́ ká rí nǹkan tá a fẹ́ ṣe ká má jẹ́ ká rí ṣe ẹ̀yin ni kẹ́ ẹ má gbà fún wọn hmm, ẹ má gbà fún wọn ẹ tètè ṣe ní kọ́mọ́nkébé kẹ́ ẹ tètè pín ètò yìí tí ìbá ti ṣe bẹ́ẹ̀ ni àwọn tínú ń bí wọn á bẹ̀rẹ̀ sí ní fúláàgì ètò yìí wọn á máa fúláàgì ẹ̀ á di pé gbogbo àwọn tó bá ń wọlé wọn ò ní jẹ́ láìkí ẹ̀ wọn ò ní jẹ́ ṣe ẹ̀yin ni kẹ́ ẹ tètè ṣe kí ni ẹ mú iṣẹ́ ṣe lọ́kùnkúndùn kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ pín ètò yìí kẹ́ ẹ pín bó ṣe tọ́ àti bó ti yẹ mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin olóríire ẹ o ẹ wá jẹ ká wá bára wa sọ̀rọ̀ lílo Olúgbénga Adélẹ́yẹ ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò ibi tí mò ń lọ gangan gangan gangan lẹ́nìí ni wípé ṣé mọ̀ pé táwa bá sọ pé à ń ṣe Yorùbá nation tá a bá jókòó sójú kan ààrùn ìrìn àjò Yorùbá nation yìí ààrùn lọ́wọ́ ṣùgbọ́n tá a bá sọ pé à ń ṣe Yorùbá nation tá a bá ń jáde tá a bá àwọn èèyàn sọ̀rọ̀ tá a jọ ń fi ọ̀rọ̀ ń jomi torú ọ̀rọ̀ tá à ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tá a jọ jẹ́ sàwáwù tàbí lẹ́nu àwọn tó jù wá lọ tàbí lẹ́nu àwọn tó jẹ́ bíi bàbá fún wa tàbí lẹ́nu àwọn tó tún kàwé jù wá tá a bá súnmọ́ wọn tá à ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn á fi kan kún kejì á lè mọ ibi tá a fẹ́ ṣe kí ni tá a fẹ́ forí ẹ̀ tì sí. ìyẹn ló mú wa ń jáde tá a fi ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ṣé ẹ wá ríbi tí mo wá fẹ́ lọ lénìí ni wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí kí ló ń ṣẹlẹ̀ bá mi pé ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi Olúgbénga Adélẹ́yẹ ó yá ẹ pín sí gúrùpù mẹ́wàá Adéwálé Adéyẹmí ẹ pín sí gúrùpù mẹ́wàá kí ló ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí wọ́n rí flash ẹ jọ̀ọ́ tí nẹ́tíwọ̀kì ò bá dáa ẹ ṣe bẹ́ẹ̀ bá wa fi ojú tó dáa ẹ fi wò ó tí nẹ́tíwọ̀kì ò bá dá ẹ fojú tó dáa ẹ fi ṣe kí ni ẹ fi wò ó mo ti ṣàlàyé fún wa pé ibi tá a ṣẹ̀ṣẹ̀ wà yìí nẹ́tíwọ̀kì yẹn ò ṣe déédéé ń bẹ̀ ẹ̀ mo ṣe ní láti tún lọ tún lọ gẹ́ẹ̀tì ẹ wò ó mo ṣe tún lọ gẹ́ẹ̀tì eléyìí sì tán ní ká gẹ́ẹ̀tì ní ká lè fi máa rí nẹ́tíwọ̀kì yẹn ṣe alẹ́ ló gẹ́ẹ̀tì glo ni airtel la lò tẹ́lẹ̀ a ti gbìyànjú ẹ̀ kò múná wá àti ẹ̀rí lò a tún gbìyànjú mtn díẹ̀ ìyẹn ló ṣe díẹ̀ kò tún dàbí tó so látúnṣe ń dọ́gbọ́n eléyìí báyìí pé ká tún lọ ru eléyìí so ẹ má bínú sí wa ẹ̀yin ni kẹ́ ẹ bá wa pín ẹ jẹ́ kó débi tó yẹ kó dé ṣé ẹ wá ní prógráàmù eléyìí mo fẹ́ kó rìn mo fẹ́ kó dé ibi tí ó tọ́ àti ibi tó yẹ most especially mo fẹ́ kó wọ ọ̀dọ̀ gbogbo àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá mo fẹ́ kó dé Ilé Ifẹ̀ lọ́dọ̀ kábíyèsí ọ̀jájá ti ilé Ifẹ̀ torí tí mo fẹ́ sọ lénìí ó lè dàbí nọ́nsẹ̀nsì létí ẹlòmíì ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ènìyàn mẹ̀sọ̀ tí wọ́n bá farabalẹ̀ tí wọ́n bá gbọ́ ohun tọ́mọ lúkà ń sọ àtàtà tòtò mi wọ́n rí òtítọ́ wọ́n dì mú níbẹ̀ wọ́n rí n tó jọjú wọ́n dì mú níbẹ̀ ìdí tí mo ṣe fẹ́ kí gbogbo yín kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ polongo ọ̀rọ̀ yìí ká farabalẹ̀ ká gbọ́ ká lè jọ polówó ẹ̀ síbi tó bá tọ́ àti ibi tó bá yẹ. now ẹ jẹ́ ká wá tẹ etí bẹ̀lẹ̀ jẹ́ ká wá gbọ́ yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yà yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yorùbá gẹ́gẹ́ bí ìran ó jẹ́ ìran tí ọlọ́run nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo wa la mọ̀ eléyìí of course yes God loves Yorùbá people torí pé tó bá sọ pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn that is to tell you pé kò sí nǹkan tó ò ní fi bá ẹni yẹn dá ẹni tó o bá nífẹ̀ẹ́ gbogbo nǹkan tó o bá ní ni wàá máa fi kẹ́ ẹ wàá fọ oúnjẹ kẹ́ ẹ wàá fowó kẹ́ ẹ wàá fi wàrà àtọyìn wàá fi kẹ́ wàá fi gbogbo nǹkan ṣe kẹ́ ẹ torí pé kí ni o nífẹ̀ẹ́ látọkàn o yàn ẹni tó o bẹ́ẹ̀ gbogbo nǹkan ni wàá fi kẹ àwọn èèyàn gan á máa sọ pé ṣe ló kẹ bàjẹ́ bó jẹ́ ọmọ ẹ̀gbọ́n tàbá búrò wàá kẹ kẹkẹkẹ ayé gan tún máa rí sọ bó jẹ́ ọ̀rẹ́ mi wàá kẹ débi wípé torí pé o fẹ́ o fẹ́ láti inú ọkàn ẹ bí ọ̀rọ̀ ìran Yorùbá ṣe rí níwájú Olódùmarè nìyẹn Olódùmarè yan ìran Yorùbá fẹ́ àwa fúnra wa lábàáyé ìran yorùbá là ń bàjẹ́ kì í ṣe ọlọ́run kì í dẹ̀ ń ṣe sátánì kì í ṣe èṣù torí pé kí ni ìtọ́lọ́run ti ṣe ó ti ṣe láṣẹ pé ọlọ́run nífẹ̀ẹ́ ìran yorùbá ó fi gbogbo nǹkan téèyàn fi jẹ́ orílẹ̀-èdè ó fi kẹwàá we were blessed with everything we require to be a great nation in the world gbogbo nǹkan téèyàn fi ń jẹ́ orílẹ̀-èdè great kì í ṣe orílẹ̀-èdè lásán orílẹ̀-èdè tó lágbára tó lókìkí tó ga lágbàáyé gbogbo téèyàn lè fi jẹ gbogbo ẹ̀ lọ́lọ́run fi kẹ́ wa ìfẹ́ wọn ló tún ju bẹ́ẹ̀ lọ. àwọn orílẹ̀-èdè kan wà wọ́n ń kílèmù fún yín pé ọlọ́run nífẹ̀ẹ́ wọn dáadáa that is what they are telling you wọ́n lọ́lọ́run fẹ́ràn àwọn ju àwọn orílẹ̀-èdè míì lọ èmi ń challenge wọn as it is always yí pé kí ni nǹkan tẹ́ ẹ ní tó tó ilé ìtọ́lọ́run ṣe fún wa tẹ́ ẹ fẹ́ fi prove fún wa pé ọlọ́run nífẹ̀ẹ́ yín jù wá lọ. ẹ̀yin ń ṣàgbẹ̀ orí ilé lẹ ń gbìn nǹkan sí irrigation lẹ fi ń gbìn nǹkan tẹ́ ẹ bá lo fertilizer ń tẹ́ ẹ gbìn ò níyè ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àwa ò nílò láti gbìn nǹkan sórí ilé bá a kó yẹ̀pẹ̀ jọ yẹ̀pẹ̀ tá a bá da nǹkan síbẹ̀ á wù ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ tí ò nílò fertilizer ọlọ́run fi kẹ́ wa tá a bá ń sọ̀rọ̀ mineral resources gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún wa láṣẹ pé ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook ẹ bá ṣe ń wọlé ẹ máa kọ́ kọ́mẹ́ǹtì síbẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè mi Yorùbá máa kọ́ jáde tó o bá ti ń darapọ̀ ní Facebook ní YouTube náà the same ẹ máa kọ́ jáde ẹ̀yin tẹ́ ń wò mí ní tiktok ẹ sáà máa bá mi tẹ láìkì yẹn ní tẹ́ máa máa tẹ̀ fún mi nìyẹn tẹ́ bá fẹ́ náà ẹ̀yin náà lè kọ́mẹ́ǹtì síbẹ̀ pé ìbùkún ni fórílẹ̀-èdè mi yorùbá there is nothing bad in it. bí mo ṣe ń ṣe àlàyé mi lọ ọlọ́run kẹ́ yorùbá ní gbogbo ọ̀nà ó fún wa lórí ọ̀fẹ́ a ní tó ń pè ní ilẹ̀ tó ń sàn fún wàrà àtọyín ilẹ̀ wa a nílò fertilizer ká tó gbé nǹkan ó tún wá kẹ́ wa pẹ̀lú àwọn ọ̀rá ilẹ̀ àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ mo ń sọ fún yín tá a bá ń ṣírò mineral resources tọ́lọ́run fi kẹ́ ìran ọmọ Yorùbá I am talking of mineral resources tọ́lọ́run fi kẹ́ Yorùbá it is uncountable because mo ń sọ fún yín with confidence wípé many of it láti ẹ̀ tí ì discover rárá àti ì discover ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ ọlọ́run kẹ́ Yorùbá no doubt àwọn kábíyèsí wa àwọn olóṣèlú wa gbogbo wọn náà mọ eléyìí pé ọlọ́run bùkún ìran yorùbá lọ́pọ̀lọpọ̀ ǹjẹ́ àwa tí ọlọ́run wa bùkún tó yìí ṣó wá yẹ kí ìyà tó tó ìyà kó wá máa jẹ wá ó níbi tí mò ń lọ ẹ pín program yẹn ṣí ẹ ẹ kọ́mẹ́ǹtì kí n lè ráyè pẹ̀lú inú dídùn kí n lè tó fún yín lẹ́kùnrẹ́rẹ́ ṣó wá yẹ kí ìran Yorùbá wá jìyà pẹ̀lú bọ́lọ́run ṣe fẹ́ wa tó ṣáwa la ń fìyà ń jẹra wa ni tàbí èèyàn ló fìyà ń jẹ wá tàbá lejò ààrẹ àwọn ló fìyà ń jẹ wá ẹ jẹ́ ká bira wa léèrè ṣùgbọ́n mo ṣàkíyèsí wípé ìyà tá a fi ń jẹra wa ní inú ilé gangan gangan gangan òun ló ṣílẹ̀kùn fún ìyà tó ń jẹ ọmọ Yorùbá látòde ìyẹn ló dífá fún òwe yorùbá tó sọ yìí pé bí ikú ilé ò pa ni tòde ò lè pa ni ìyẹn ló dífá fún ìran yorùbá tó sọ wípé bí ikú ilé ò bá pa ni sẹ́ẹ̀ tòde ò ní pa ni ìyà tó ń jẹ ìran yorùbá lénìí tí ò bá lọ́wọ́ ìran ọmọ yorùbá nínú ìyà yóò ní pọ̀ tó báyìí a ní há sínú ìgbèkùn tá a há sí mi ò tí dé mò ń bọ̀ olúgbẹ̀ngà adélẹyẹ adéwálé adéyẹbí ẹ pín ètò yìí ẹ kọmẹǹtì kẹjẹ kí n máa rí ọwọ́ yín sẹ now àwọn nǹkan tí mo wá ṣe àkíyèsí ní ọ̀rọ̀ àwa ọmọ yorùbá tó fa ìfàsẹ́yìn bá ìran yorùbá lọ́pọ̀lọpọ̀ àkọ́kọ́ nínú ẹ̀ òun ni kò kàn mí kò kàn mí kò kàn mí kò kàn mí tẹ̀yìn ọmọ yorùbá ń ṣe ẹ gbọ́ mi dáadáa kò kàn mí kò kàn mí tọmọ Yorùbá ń ṣe ó ti fa ìfàsẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ọ̀nà báyìí lọ Yorùbá kó dé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ bọ̀ àti gbọ́ nínú tán it is not new kò ń ṣe tuntun láti ọdún bọ́dún bọ́dún bọ́dún bọ́dún látàyé àwọn baba ńlá wa ìtàn sọ wípé àwọn bìrìtìkó tó ń kó wa lẹ́rú àwọn bìrìtìkó tí wọ́n colonize orílẹ̀-èdè nàìjíríà yìí tí wọ́n fún wa lórúkọ yìí wọn ìbá má lágbára lé wa lórí tó bá jẹ́ pé yorùbá tí wọn ò bá joyè kò kàn mí kò kàn mí kò kàn mí tí wọ́n jẹ. nígbà tí wọ́n dé tí wọ́n fẹ́ kọ́ńkà ọ̀yọ́ empire tó bá jẹ́ pé àwọn ilẹ̀ yorùbá tó kù tí ìjẹ̀ṣà bá dìde tí ìjẹ̀bú dìde tí ifẹ̀ dìde tí àìgbá dìde tí àwọn èkó dìde tí èkìtì parapọ̀ dìde tí gbogbo wọn jọ parapọ̀ dájúdájú àwọn òyìnbó wọ̀nyí wọn ò ní kọ́kà wa. mo ti sọ́rí lórí ètò yìí pé irú nǹkan báyìí ni àwọn orílẹ̀-èdè Ethiopia ṣe tí wọn ò fi rí wọn colonize ẹnìkan wá challenge mi ó ní wọn colonize Ethiopia but historically wọn ò colonize Ethiopia now they has everything on their own they were not colonized torí pé kí ni wọ́n jà wọ́n fi ìmọ̀ ṣọ̀kan wọ́n sọ pé lójú ayé wa kọ́ lẹ máa kó wa lẹ́rú lójú ayé wa kọ́ lẹ máa colonize wa kò ní jọ ìmọ̀ wọn ṣọ̀kan kọ̀kànmí kọ̀kànmí tí ló bá ṣe ni wọ́n ṣe rí wa kọ́ńkà nígbà tí wọ́n dìde tí wọ́n fẹ́ kọ́ńkà èkó níṣẹ́ ni gbogbo ìran Yorùbá tó kù bí wọ́n ṣe ṣe rèé kọ̀kànmí kò kàn mí kò kàn mí ṣèbí Ọ̀yọ́ ni tèmi ńgbà àwa náà ń kojú tiwa ṣèbí wọn ò dá wa lóhùn ṣèbí àwọn náà ò náwọ́ Ìjẹ̀ṣà sáà èmi kọ́ ni wọ́n kọlù mẹ́kìtì la wá èkì ló wá kàn wá pẹ̀lú èkó. kí ni tiwa ṣèbí Jẹ̀bú ni wá àmì kankan ṣe pẹ̀lú èkó bí Yorùbá ṣe ṣe ṣe ṣe ṣe. ṣe tá a dẹ̀ fi àyè lẹ̀ tọ́ta dẹ̀ wọ àárín wa nìyẹn. àwọn kan bá sọ̀rọ̀ wọ́n lè gún ni wọ́n ní ṣe ní yorùbá wọ́n lè gún ló ń ja yorùbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan you know I keep on telling you people that mi ò sí lára àwọn tó ègún já ègún ò já èmi torí mi ò sí lára àwọn tó ń ṣe kò kàn mí kò kàn mí ihun tó bá kan ọmọ yorùbá ó kan èmi tí mo bá yín sọ̀rọ̀ ọmọlúkà yìí that is why I will never fold my arms kí ilé ọmọ Yorùbá tí ìyá bá ń jẹ ní sàkání ibi tí mo bá wà it is not possible màá dìde I want to know kò kọ́ mi kò kọ́ mi òun ni Yorùbá ṣe ṣe ṣe tá a fi pàdánù ìlú Ìlọrin nígbà tí Àfọ̀njá ké tantan pé ẹgbà míì àwọn tí mo fara dá tí mo dára dé àwọn tí mo gbàgbọ́ nínú wọn wọ́n mà ti dìde ogun sí mi wọ́n fẹ́ pa mí ẹ dìde ẹ wá ràn mí lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá Yorùbá kọ̀ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ wọ́n súnmọ́ lọ ni Òṣogbo ṣe bí eléyìí bí ìgbà tí ó kàn wọ́n àwọn Ìjẹ̀ṣà náà ń darun pé ẹ ń ṣe bí kò sí àdọ́dọ̀ wa Èkìtì tó mú létí Ìlọrin àwọn náà ṣe bí eléyìí pé hmm, kò sá kàn wá Ọ̀yọ́ náà ṣe kí ni Ọ̀yọ́ fọwọ́ lẹ́rán wọ́n ń wò ṣe bí eré bí eré àwọn ààrẹ wọ́n wọ ilẹ̀ Ìlọrin wọ́n pa Àfọ̀njá wọ́n gba Ìlọrin lọ́wọ́ ẹ̀ di ọ̀la ọlọ́la ilẹ̀ Ìlọrin ó di ilé àjèjì ó di nǹkan tí Yorùbá ò láti ẹ̀ lóye bí wọ́n bá fẹ́ jẹ ọba ní Ìlọrin láti ẹ̀ ààfin Sultan of Sokoto ni wọ́n ti mú àtàfin Sultan náà ti máa mú kí lẹ́yìn pé náà ti máa mú ọ̀pá àṣẹ wá ilẹ̀ Yorùbá kò kàn mí kò kàn mí kò kàn mí. àwọn kẹ́lẹ́ wọ̀nyí ó ti fa ìfàsẹ́yìn lọ́pọ̀lọpọ̀ báyìí ní Yorùbá o ìkejì nínú ẹ̀ òun ni kò tó mi kò tó mi kò tó mi tí Yorùbá ń ṣe kò tó mi kò tó mi tí Yorùbá ń ṣe ó ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ Yorùbá lọ́wọ́ òun ló fìyà ń jẹ wá di ọ̀la kò kàn mí kò kàn mí ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ látàyé àwọn bàbá ńlá wa ó tún ń ṣẹlẹ̀ títí di àsìkò yìí kò kàn mí yẹn àwọn ọmọ Yorùbá sì ń ṣe dọ̀la. wọ́n kọlu Ìgàngán àwọn ìlú míín wà ń tòsí tó yẹ kán dìde kán parapọ̀ mọ́ àwọn ọ̀dọ́ tó wà ní Ìgàngán ṣùgbọ́n kò kàn wá kí ni tiwa ń bẹ̀ ṣèbí Ìgàngán mi kán máa bá yí Yorùbá sì ń ṣe di ọ̀la o ó dẹ̀ ń fa ìfàsẹ́yìn ó ń fa ikú ó ń fa àìsàn ó ń fa wàhálà àti ìdààmú bá Yorùbá. ẹ ẹ pé programu iṣẹ́ ẹ̀yìn tẹ̀ ń wò mí ní Facebook bóyá wọ́n dẹ̀ flag wọn bọ́n ṣe flag wa náà lánàá nìyẹn kò ní ìsú wa àwọn tó bá máa gbọ́ wọn á gbọ́ ọ ẹ̀yin tí ẹ ń wò mí ní YouTube ẹ̀yin ni kẹ́ ẹ bá mi pín ẹ ṣí ẹ programu ẹ jẹ́ kó rìn débi tó bá yẹ kó dé mo ní mẹ́sẹ̀gì fún kábíyèsí ọ̀jájá ẹ bá mi pin torí mo ti fẹ́ débi mẹ́sẹ̀gì mi. kò kàn mí kò kàn mí tí àwọn bàbá ńlá wa ṣe ń gbà yẹn tí wọ́n fi pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò kàn mí kò kàn mí yẹn lọmọ Yorùbá sì ń ṣe títí yìí. tó dẹ̀ fìyà ń jẹ Yorùbá. now èyí tó wá ṣe ìkejì tó fi ìyà ń jẹ ìran yorùbá tó ti ń ṣẹlẹ̀ látọdún bọ́dún tó dẹ̀ sì ń ṣẹlẹ̀ báyìí òun ni kò tóbi kò tóbi kò tóbi. <coughs> tọ́mọ yorùbá bá dìde tó bá gbé nǹkan tó ń gbé tó ń gbé tó ń gbé gẹ́gẹ́ tó ń gbé gẹ̀gẹ̀ tó ń gbé pé kó má jábọ́ pé ah mo ti ń ṣiṣẹ́ yìí tó rọra nù tó ṣe tó tún ṣe táwọn èèyàn bá ti lè dìde tó ti sọ pé ah, ó gùn ó tún ṣe dáadáa ọmọ dáadáa ni o ó ń ṣe é ẹ máa rí ọmọ Yorùbá kàkà kọ́mọ Yorùbá dìde kó ti ẹni tó ti ń túnṣe tó ti fẹ́ẹ́ dá ayé kó tì lẹ́yìn ọmọ Yorùbá dìde á ní kò tómi nàún kì í ṣòun ló yẹ kó gba glory yẹn òun kọ́ yẹ kó gba ògo yẹn nàún mo mọ̀ ọ́n ṣe jùlọ mo lọ́jọ́ orí jùlọ mo tún kàwé jùlọ mo tún nípò jùlọ sóde ẹ̀kọ́ kò lè síwájú kò lè gbogbo yìí kàkà bẹ́ẹ̀ ní tó bá máa gbà la máa fún yorùbá wọn á wọnà bó ṣe máa jábọ́. And this is affecting not just us, it's affecting our unborn children. Ọmọ tá àti ìbí, ìwà tá à ń hù yìí, ó ń àfẹ́tì wọn tẹ́ ẹ̀ bá mọ̀ torí àwọn tó yẹ ká pèsè sílẹ̀ tí àwọn ọmọ wọ̀nyẹn ìwà wa wọ̀nyí ó gbọ́n gbogbo ẹ̀ dànù kò jẹ́ ká lè rí ṣe. ìyànda mi o God bless you thank you so much. Mary Olóyèdè God bless you ẹ bá mi pín ètò yẹn ẹ ṣí ẹ káwọn èèyàn ẹ ṣí ẹ kẹ like káwọn èèyàn máa rí flag. ó ń fìyà ń jẹ wá kò tó mi kò tó mi kò tó mi kò tó mi yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ fi di pé wọ́n di ọ̀tá Yorùbá nation tá a gbé dání yìí títí dọ̀la kò tó mi kò tó mi kò tó mi náà ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú rìsáàsì táwa ṣe ni wọn ò kí wọn ò lòdì sí Yorùbá nation àwọn fúnra wọn mọ̀ pé n tó tọ́ ni ibi tí mo wá lọ gangan nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tẹ́ ẹ rí wọ̀nyí ah, yorùbá inú wa mà le o inú yorùbá mà le o tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí wọ̀nyí kì í ṣe àwọn àgbààgbà nìkan àtàgbàgbà àtàwọn ọ̀dọ́ tẹ́ ẹ ń wò wọ̀nyí èyí tó pọ̀ jù nínú wọn ni wọ́n mọ̀ yí pé n tó tọ́ ni kí yorùbá dá dúró ṣùgbọ́n àwọn wo ló wà ń bẹ̀ àwọn wo ló ti gbé dání àwọn wo ló síwájú kò tó mi náà lágbájá ni lágbájá mo mọ̀ dáadáa kò tó mi kò lè síwájú fún mi kàkà bẹ́ẹ̀ máyà máa ṣe wọ́n nàìjíríà mi lọ kò tó mi kò tó mi kò tó mi kò tó mi kò tó mi táwọn bàbá ńlá bàbá bàbá wa ṣe lánàá tí wọ́n fi pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò tó mi kò tó mi táwọn bàbá bàbá wa ṣe lánàá tí wọ́n pàdánù ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fa ìfàsẹ́yìn bá ìran yorùbá òun náà làwọn ọmọ Yorùbá ara wọlé lébi ní ọdún two thousand and fifteen sí two thousand and sixteen àwọn ọmọ Yorùbá kóra jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá research wọ́n fẹ́ yan aṣíwájú fún gbogbo ọmọ Yorùbá ètò òyìnbó ń pè ní the leader Yorùbá leader ó tún yàtọ̀ sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re o àwọn Afẹ́nifẹ́re ẹgbẹ́ ni wọ́n ṣùgbọ́n lápapọ̀ oríṣiríṣi ẹgbẹ́ ló wà wọ́n wá fẹ́ yan ẹni tá jẹ́ bíi aṣíwájú fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá kán pè ní Yorùbá leader wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá research wọ́n rìn sọ́tún wọ́n rìn sósì wọ́n lọ wájú wọ́n padà sẹ́yìn wọ́n dúró láàárín wọ́n ṣe research wọ́n wá mú ọkùnrin kan jáde nígbà tí wọ́n máa mú ọkùnrin gbogbo ẹgbẹ́ pátápátá wọ́n dẹ̀ parapọ̀ wọ́n dẹ̀ fi ohùn ṣọ̀kan gbogbo ẹgbẹ́ nílẹ̀ Yorùbá wọ́n parapọ̀ wọ́n fi ohùn ṣọ̀kan wọ́n yan Professor Adébánjí Akíntóyè gẹ́gẹ́ bí leader of Yorùbá people ẹ má sì mí gbọ́ o kì í ṣe political leader o but nínú ipò tí wọ́n yan bàbá yẹn sí it contains political it contains religion it contains social and other things. wọ́n wá yan bàbá professor Adébánjí Stephen Akíntóyè gẹ́gẹ́ bí aṣíwájú fún ọmọ Yorùbá ní two thousand and sixteen bàbá yóò yanra ẹ̀ ẹ̀yin ẹgbẹ́ ilẹ̀ Yorùbá lẹ́yìn bàbá yìí àwọn ẹgbẹ́ tí mò ń sọ oríṣiríṣi ẹgbẹ́ ló parapọ̀ sínú bẹ̀ Yorùbá redemption movement wà ń bẹ̀ Yorùbá ẹ̀dá summit wà ń bẹ̀ Yorùbá kìnnì voice wà ń bẹ̀ oríṣiríṣi gbogbo ẹgbẹ́ wọn ṣàkórajọ wọn ní Akíntóyè làwọn fẹ́ kí lẹ yàn fún gẹ́gẹ́ bí adarí as ẹni tẹ́ ẹ yàn tẹ́ ẹ pè ní aṣíwájú Yorùbá ẹ̀tọ́ ẹ̀ ní láti máa wá interest of Yorùbá people bí Yorùbá ò ṣe ní jìyà bí Yorùbá ò ṣe ní parun bí Yorùbá ò ṣe ní kábàámọ̀ nínú ibi tá sí that is the primary assignment tó yẹ kó gbajúmọ̀ the first thing tó yẹ kó ṣe is the the the well-being the welfare of Yoruba people. And this is what Professor Akintoye is doing bàbá yìí gbé iṣẹ́ yẹn lọ́kùnkúndùn ó ń báṣẹ́ yẹn lọ ó bẹ̀rẹ̀ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìnàjò unification go online wà á rí àwọn lecture tí bàbá yẹn give lóríṣiríṣi ó bẹ̀rẹ̀ unification movement ó bẹ̀rẹ̀ sí ní rìn láti ibi kan dé kejì ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn àgbààgbà sọ̀rọ̀ lára ìwádìí tí mo ṣe bàbá yìí wá sí Ondo state ẹni tó sunlé ẹ̀ nígbà tó wá sákúrẹ́ tó wá bá àwọn àgbààgbà sọ̀rọ̀ mo dé inú ilé ẹ̀ ó sọ fún mi categorically pé inú ilé òun yìí ó lòun àti Bánjí jọ sùn nígbà tó wá sákùrẹ́ he did the same thing all across ṣùgbọ́n ẹ má jẹ́ kó jọ wá lójú torí pé kí ni ní yíyàn tí wọ́n yan bàbá ẹ lè expect pé kó jẹ́ gbogbo Yorùbá náà ló máa gbọ́ sí gbogbo wa ò lè gbọ́ sí àwọn mi ò lè gbọ́ àwọn mí adé gbọ́ wọ́n fi gbígbọ́ yẹn wọ́n fi ṣaláìgbọ́. bàbá yìí mú iṣẹ́ yìí lọ́kùnkúndùn iṣẹ́ yẹn ló ṣe dé level kan nígbà tó dé stage kan tí bàbá yìí fi yarí pé nínú ààfin aláàfin ilẹ̀ ọ̀yọ́ gbogbo fídíò yẹn ó wà lórí afẹ́fẹ́ ẹ lọ wò ó you search for it Professor Banji Akintoye at the palace of Aláàfin a gbé fídíò yẹn jáde fún ẹ wò ó kẹgbọ́n tí bàbá Akintoye sọ níbẹ̀ ibẹ̀ ni bàbá Akintoye ti ń proclaim tó dẹ̀ ti ń sọ fún gbogbo àgbáńlá ayé àti ìran ọmọ Yorùbá yìí pé ọ̀nà àbáyọ fún Yorùbá ni pé àsìkò ti tó ń sì òye ká dá dúró <coughs> níwájú Aláàfin Adéyẹmí tó ti papòdà yìí after a lot of lectures. bàbá yìí ṣe gbogbo eléyìí kó tó di pé wá kúkú sọ yìí pé níbi tóun bá dé yìí o pẹ̀lú ọjọ́ orí òun kò yẹ kẹ́rù bà òun mọ́ òun kúkú fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé òun fẹ́ jà fún òmìnira Yorùbá ikọ̀ tí àwọn bàbá àwọn kan ti jà sẹ́yìn tí wọn ò rí ṣe òun fẹ́ ṣe. that is the time tí bàbá professor Akíntóyè tó ṣe wàá mú iṣẹ́ yẹn lọ́kùnkúndùn tó wá fi ń polongo tó fi ń pariwo yorùbá nation yorùbá nation iṣẹ́ yẹn ló ṣe títí tó fi wọ UNPO tó dẹ̀ fi orúkọ ìran ọmọ yorùbá sílẹ̀ ńbẹ̀ yìí pé àwa ẹ̀yà yìí o à ń wá orílẹ̀-èdè tiwa o àwa náà fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí ní kọ many articles as a professor ó bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi ìtàn oríṣiríṣi àwọn nǹkan tó yẹ káwọn àgbáyé mọ̀ nípa yorùbá ó bẹ̀rẹ̀ sí ní kọjáde ìdó bí sísọ wá papọ̀ bàbá yìí kọjáde àwọn nǹkan tí ìran yorùbá pàdánù nítorí sísọ wá papọ̀ bàbá yìí ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ó àwọn èèyàn rí i wò lọ́tún lọ́sì ó kọ́ àwọn èèyàn mọ́ra bẹ́ẹ̀ sì ní bá iṣẹ́ yẹn lọ ṣùgbọ́n ẹ má gbàgbé ọmọ yorùbá kò tó mi kò tó mi tó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nílẹ̀ yorùbá òun lọmọ yorùbá bá dé ọ̀dọ̀ bàbá pọfẹsọ akíntóyè níbi táwọn kan ti wá dìde pé ta ni who is that akíntóyè kò tó mi náà mẹ́rin mo kàwé jù náà mẹ́rin mo nípò jù náà ẹ ó kàn lè jù mí lọ lọ́jọ́ orí bọ̀ mi nípò jù náà for that reason mi ò lè tò sẹ́yìn ẹ̀ mi ò lè bá mi ah no no no no no kàkà tí ma fi lọ duro sọ́dọ̀ ẹ̀ màá yá máa ṣe wọ́n nàìjíríà lọ ni. mo ń sọ fún yín pẹ̀lú détí mi ń gbọ́ tí mò ń rí ní jíjáde mi gbogbo mo mọ̀ wípé ninety percent ọmọ yorùbá ni wọ́n nífẹ̀ẹ́ tó tó mọ̀ wípé ẹ̀tọ́ ni kí yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè pé n tó lè pé gbogbo wa nìyẹn but they don't want anybody to lead they want them to be the leader but the question is this See, what ò bá fẹ́ kẹ́ni tó lead máa lead lọ tí wọ́n fẹ́ lead be rest assured that another person is coming tó máa sọ fún ẹ pé ìwọ gan ò tó lead nígbà tẹ́ni yẹn náà bá dé tó to lead. pé ìwọ me tó lead àwọn míì á dìde against ẹni yẹn náà àwọn míì á dìde against ẹni yẹn náà àwọn míì á dìde against the enemy, you know. then who is going to lead when are we going to be set free nígbà wo have a ball kò tóbi kò tóbi kò tóbi who is that Akintoye i mo sọ fún yín o pé i spoke with a member of the National Assembly and he told me who is that Akintoye who made him the leader of Yoruba of, of Yoruba land ìdá eh, ìṣe yẹn in tó dáa ni no no doubt ṣùgbọ́n ta ló ta ló yan Akintoye as leader of Yoruba people mo ń sọ fún yín ní categorically mo gbọ́ létí mẹ́mẹ́ a member of the National Assembly tẹ́ ẹ dìbò fúnlẹ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ fẹ́mi tẹ́ ẹ dìbò fún nílẹ̀ Yorùbá. Echo. Professor Banji has been appointed, has been nominated and appointed or elected or whatever, however you ever say pé. He is the leader of Yoruba people. Kò sí tẹ́tẹ́ lórí. Ó dijọ́ tó bá sùn tí ò jí mọ́ lẹ́lẹ́ gbé ipò yẹn kẹ́ gbé fẹ́ lómi ó wù yẹn náà kò káyé. Ẹni ẹ̀tẹ́ ẹ bá tún yàn ńgbà náà gbogbo àwa wọ̀nyí á tún dìde tí á tún sọpọ́tì ẹ̀ provided tó bá ti ń lead wa láti lè mú wa jáde kúrò nínú ìgbèkùn dáhà sí nínú nàìjíríà. Hmm. I was speaking with one of my boss today níbi tí mo ti ń ṣiṣẹ́ ó jàjàjàjà ẹ ó wá bí iṣẹ́ kìíní kan ọ̀gá mi mọ̀ bínú sí mi ní tí mo gbé dání ló pọ̀ ó wá wọ̀ mí tuntun ó bú mi dáadáa ó bú mi ó ní yorùbá rádaràdá tó gbé dání tó olóò ṣe kiri olóò ṣe yorùbá nation ya dáadáa yorùbá wá gbà ẹ because of yorùbá àmọ́ ah, náà gá tí bá ń jàjà yorùbá nation ìjà yín mò ń jà á mo dẹ̀ sọ́díẹ̀ mo mọ tó ń ṣe é is a very intelligent person ṣùgbọ́n mo discover yìí pé he doesn't expect me to be in that position tí mo wà it's not possible kó òun wà nínú position yẹn màá fún ní backup màá support ẹ i don't èmi ò sí after that but kò expect pé irú mi yìí pé mo lè wà in that position because ọmọdé mo jẹ́ sí lẹ́nu iṣẹ́ mo dẹ̀ sọ ọ̀gá oh, èyí tí mò ń ṣe it is for your own good ó wà nínú ó wà ní local government local government òun mú báyìí rò inú ẹ̀ ń dùn you are doing something great lójú ara ẹ ẹni tẹ́mi mọ̀ tí mò ń sọ fún yín tó bá jẹ́ wípé Yorùbá wà lọ́tọ̀ níbi tí wọ́n ti fa àyè gba talent níbi tí wọ́n ti fa àyè gba pé ẹ̀bùn tọ́lọ́run fún yàn àti ọpọlọ pípé I can I am assuring you this very man tèmi ń sọ fún yín tó sọ pé Yorùbá yànmọ̀yànmọ́ he was supposed to be one of the foremost leader in the whole world. torí gbogbo àwọn tó bá máa dìde ilẹ̀ Yorùbá they are going to be a great leaders of the world. already they are leaders go to United States àwọn tó ń top wọn bẹ̀ in every aspect they are Yorùbás go to Canada go to Europe go all across the world àwọn ọmọ Yorùbá ló máa bá tó top this is a guy that I knew very well very brilliant very intelligent mi ò sọ láti patronize ẹ tàbí láti sọ pé bóyá possible kó wo fídíò mi bí ò dẹ̀ wọ i don't care but mo ń sọ eléyìí ní nàìjíríà tó wà ó ti pa tálẹ́ǹtì mọ́ lára bò kó mọ̀ ó ń yọ̀ nínú òun wà nínú local government pé inú òun dùn is being happy láì mọ̀ pé nàìjíríà ti padà wọ̀ mọ́ òun lára wọ́n ti para wọ̀ wọ́n ti kiri tálẹ́ǹtì ẹ̀ ẹgbẹ́ ẹ̀ ní fúlàní a ti máa múra àti ṣe gómìnà tàbí kán ti fi kán ti kí bọ ibì kan tówó ti máa máa sun pẹ̀lú ọpọlọ tó ní pẹ̀lú ìwé tó mọ̀. but you have been happy àwa ń jà à ń pariwo bá a ṣe fẹ́ kí Yorùbá bọ́ bá a ṣe fẹ́ kí nǹkan rí but to you you don't count it kò jọ yín lójú which I don't care ṣùgbọ́n débi kan fẹ́ mú jáde fún ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ wò mí wípé majority àwọn tó wà lóde yìí ni wọ́n mọ̀ yìí pé Yorùbá nation nìkan lọ́nà ṣùgbọ́n bóyá kí n sọ pé kò tó mi syndrome tó ń dààmú àwa ọmọ Yorùbá òun ló ń fa ìfàsẹ́yìn tí ò jẹ́ kí a fi rí ìrìn àjò yẹn bá débi kan. ẹ má gbàgbé kò tó mi kò tó mi mo lè ṣe jù mo mọ̀yàn jù mo lẹ́sẹ̀ jù òun ni wọ́n bá dé ìdí onítìrí tó fi wọnú ìrìn àjò yìí tó mú gbogbo ẹ̀ tó pò pọ̀ tó dojú ẹ̀rù tí ò bá tí ò bá ṣe pé ó ń fún gbogbo wa ni pé akíntóye ò tó òun kò ní dé kó ní kákíntóye lọ jòkó kó o fẹ́ tó bá <laughs> no ṣé mo parọ́ ẹ sọ fún mi pé rọ́ mo pa kò ní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ púrùfù fún akíntóye ó lóun mọ̀ yọ̀ òun mọ bá òun wọ kọ́ńtì bó bá ṣe wù ú òun lè wọ ọ̀dọ̀ president lágbájá òun lè wọ ọ̀dọ̀ tàmẹ̀dù òun mọ ti bí òun mọ tọ̀hún ní tó sọ fún wa nìyẹn kò tó mi syndrome tó ń dààmú gbogbo wa look at us today I am talking about Professor Akintoye majority àwọn àgbàgbà tẹ́ ẹ rí wọ̀nyí wọ́n mọ̀ yín pé Yorùbá nation lọ́nà ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó ń bù wọ́n ó bù wọn nínú egungun pé Akíntóyè ti lọ síwájú for that reason kàkà tí màá fi tẹ̀lé má yẹn màá yá máa ṣe wọ́n Nàìjíríà <laughs> ṣe ẹ̀rọ́jà ayé Yorùbá the same thing applicable to Ìgbòho Sunday Ìgbòho ọmọdé yẹn mọ́ either you like it or not Ọlọ́run ti pè é ṣáájú ẹ you don't have choice ayé ló wà nígbà tí Sunday ò tí ì bẹ̀rẹ̀ sí ní pariwo Yorùbá nation tí wọ́n dẹ̀ ń bọ̀ kí lásán ẹ inú ẹ sáà ń dùn pé Yorùbá nation instead of oh, you have opportunity láti dìde but you insist you refuse to, to, to do something at the end of the day ẹlòmíì dìde inú wa ń bí ẹ o wá rí i pé àwọn ah, ẹ̀ kò ṣeṣẹ́ yìí o ṣùgbọ́n ẹni tó ti wà bẹ́ẹ̀ yẹn ń bí ẹ nínú kò tó mi nà án ìyẹn ló ń bí ọ̀pọ̀lọpọ̀ ìjà ìlara tó wá dìde sí Sunday tọ́bẹ̀ sí ní pé lórúkọ apààyàn mi òun ló pa Bíọ́lá ìbọn sakabula ló fi para mọ́ Mọ̀súdì òun ló pa MKO ó kódà òun ló pa síbi àtú Abíọ́lá ṣe ló ge lọ́rùn tó ge lórí lọ kò séèyàn tí ò lè bá ẹ má bẹ̀ sí ní cast ọmọ ọlọ́mọ bẹ̀ sí ní pé lórúkọ tí ò jẹ́ Ọlọ́run tó dẹ̀ pé sínú ìrìnàjò yìí ó mọ nítorí tó fi pé ọmọ ọlọ́mọ tó dẹ̀ gbà ìwọ ọlọ́run tó pè ní èmi rèé mo jẹ́ o ó mọ torí tóun náà fi jẹ́ you can as well do more than Sunday Igboho for your people. ó ní mò ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde ogun mo sọ nípa MC Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ẹ́n bóyá lẹ́gẹ́sì lẹ́ ń jẹ́ tàbí ọ̀kan lọ́mọ gbogbo yín mẹ́wọ̀ọ́ láká all of you gbogbo yín lẹ mọ̀ yín pé bẹ́ẹ̀ gbé ànábì tẹ́ ẹ fi gbé wá sí nàìjíríà kó wá jẹ pírẹsidẹ̀ntì nàìjíríà kò lè nàìjíríà ò lè dá àmọ́ láyé àtọ̀ kì í ṣe èpè kẹ́ ẹ gbé jésù kristi àti ànábì muhammadu lọ́run kẹ́ lọ bá ọlọ́run ọlọ́run yọ̀ǹda àwọn méjèèjì fún wa kẹ́ ẹ lẹ̀ méjèèjì wọn kẹ́ ẹ lẹ̀ wọ́n papọ̀ kẹ́ ẹ sọ wọ́n dòdìdí èèyàn kan kẹ́ ẹ gbé wọn wọ nàìjíríà wọ́n wá lo nàìjíríà constitution kó fi rúùlù yín mo ń garanti yín ni pẹ̀lú èpè pẹ̀lẹ́bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀yìn pé ẹ máa lẹ̀ wọ́n lóko lọ ni bẹ́ẹ̀ bá ṣẹ́pè fún wọn lọ tẹpẹtẹpẹta gbogbo ẹ̀ lẹ́ máa fi lé wọn lọ because kò sí mọ́jíkì tẹ́ da àlàyé lè ṣe ìtọ́lọ́run ò bá nífẹ̀ẹ́ sí ẹ lè fagídí ṣe é lẹ́kùn tọ́lọ́run ò sí ẹ lè fagídí ṣe kò ṣeé ṣe ọlọ́run ò dá nàìjíríà òyìnbó ló dáa that is why ṣe rí i pé ìgbà tí Yorùbá ń dá tiẹ̀ ṣe ara dẹ àwọn èèyàn bí wọn ò tí ì bí wa agbọ́tàn when Awolowo was the premier of Western Region àmọ́ tó ń ṣẹlẹ̀ agbọ́tàn ara dẹ mẹ̀kúnnù kò sí pé ara ní ẹgbẹ́ ọmọ ẹ fẹ́ lọ school you have opportunity to send your children to school ọ̀fẹ́ wọ́n tún fún wọn lóúnjẹ ẹ bá síkì ẹ wọ hospital ẹ gba ètò ìwòsàn lọ́fẹ̀ẹ́ táwọn ọmọ ẹ bá jáde ní school ní university. tí wọ́n lórí ọ̀fẹ́ tó ń lọ yunifásitì jáde iṣẹ́ a máa dúró dè wọ́n mọ́tò tuntun a máa dúró dè wọ́n ara dẹ everybody everybody mu mílìkì everybody jayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀síbẹ̀ nígbà tó di pé wọ́n fagídí so wá papọ̀ ṣe bẹ́ẹ̀ ni fúnra yín rí bó ṣe ń lọ. You can see what is going on. eléhùn sọ̀rọ̀ èpè mi ò mọ májíkì tẹ́fẹ́ ṣe kò sádùúrà tẹ́fẹ́ gbà Nàìjíríà ò lè dáa mo garanti yín ni tí Tinubu bá parí ìjọba ẹ̀ áìdá ó lọ ọdún mẹ́rin tàbó lọ ọdún mẹ́jọ ilé tó bá wù kó lò mo búra fún yín ni by the time tí Tinubu bá lọ ẹ jẹ́ kí pẹ́sidẹ́ǹtì mi take over tí ẹ bá ti gbé ṣépè bẹ́ẹ̀ látọjọ́ tó ti dẹ́kun báyìí tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fún látọjọ́ yẹn ẹ pè mí lọ́mọ àlè ẹ ní ìwúrí ẹ tẹ́ bá rí mi láyé àtọ̀run ẹ pè mí lọ́mọ àlè ẹ kí gíbọn mi lójú ẹ̀yìn ìbọn parí èmi mo sọ fún yín reality ni ẹ má jà kanra wa ìdúlé ìdúlé ìdúlé ìdúlé ìdúlé wọ́n ti pariwo ẹ̀ fún yín látọdún tó ti pẹ́ nígbà tí ìyá mi wà kékeré ìyá mi sọ fún mi pé nígbà tó wà kékeré wọ́n sọ pé ìdúlé nígbà táwa náà dẹ̀ wà kékeré yìí àgbọ̀ wípé ìlú le síbẹ̀ ìlú yẹn ò dẹ̀rọ̀ kò dẹ̀rọ̀ ọtí náà ẹ má jẹ́ ká tanra wa jẹ tẹ́ ẹ bá bìlífù pé nàìjíríà fẹ́ dá ẹ ń tanra yín ni dìbò gbojú lẹ mọ̀ ó tán mẹ́wàá láká tó o bá ń sọ̀rọ̀ àìsàn mo àdmáyà ẹ tí bá dẹ̀ ń gbọ́ bàtí. MC bá ń sometimes I so much love him I don't know why but eh, you don't have any reason láti hate Sunday go because ó ń champion ipe kí Yorùbá bọ́ and this is what you want tẹ́ ẹ̀ bá fẹ́ bá you can do it on your own àtàwa tíìmù tiwa àti tíìmù tiyín a ti mọra wa pé nǹkan kan la wa àní bára wa this is what is right gbogbo yín lẹ mọ̀ mo dẹ̀ máa ń sọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà yìí pé tó o bá jẹ́ ọlọ́lá tó o jẹ́ olówó nínú nàìjíríà yìí tá a bá gba orílẹ̀-èdè yorùbá you will continue to be olówó nothing will change it ẹni tọ́lọ́run bá kọ gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ tàbí ọlọ́lá you will remain ọlọ́rọ̀ kò sí tó máa change ẹ̀ ẹ má jẹ́ ká tanra wa. ẹgbà forí ọlọ́run ló sọ pé Sunday ìwọ ni kó o kọ́kọ́ máa bọ̀ the same God kan lè kọ ọlọ́run inú ọkọ̀ wa ló ń gbé ẹ̀yin lẹ̀ ká sí ó dẹ̀ ti ṣíwájú ẹgbà bẹ́ẹ̀ ẹ ṣe tó tọ́ ẹ ṣe tó tọ́ the remaining five minutes bàbá wa ọ̀jájá lónìí àrólé oòdùà ẹkùn tágìrì gbéra ẹbí jà kábíyèsí ooo kẹpẹ igba ọdún ọdún kan kábíyèsí bàbá gbogbo yorùbá no doubt we are talking of the father of yorùbá land as of today you are the one kábíyèsí. <coughs> gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ pè lórí ọ̀rọ̀ yorùbá mo máa ń tẹnu mọ́ kábíyèsí ẹ pè wọ́n ẹ wo bó ṣe ń lọ à ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ rìsọ́ṣọ́nì àwọn kan báyìí wọ́n dúró wọ́n ní rìsọ́ṣọ́nì yẹn lọ́nà ọlọ́run má jẹ́ ká kábàámọ̀ ọlọ́run má jẹ́ ká jìyà ọ̀nà méjì àti jẹ̀yà wọ́n tún fẹ́ wọ́n fẹ́ ráàpù ìyá yẹn kán bá yín tún wọ̀ láṣọ wọ́n tún gbé fún yín èdè ẹ̀ tún fẹ́ gbà á. mọ̀rọ́bà àwọn fúlàní ti ẹ̀yà nígbà wọn làwọn ò gbà bóyá tinubu á lo veto power á fi dandan dandan dandan á ṣe regional government ṣùgbọ́n àwọ̀ àrà àwọ̀ òfin tó fẹ́ guide regional government yẹn bóyá kò ní pàlẹ́ lẹ̀ fún fúlàní kán wọ ilẹ̀ yorùbá kán wá máa pa ọmọ yorùbá nípakúpa mọ́ àmọ́ wò ó. àwọn tí wọ́n lọ attack lọ́wọ́ wọ́n mà pa wọ́n gbé kò mọ̀ sí tó ṣẹlẹ̀ àṣẹwáṣẹyìnbọ̀ wọ́n lọ ń kó àwọn kan jáde páwọn ni wọ́n wá ṣiṣẹ́ òun ah, we are not fools à ń ṣe mùmú à ń ṣe dìdìrín díróbó àmọ́ bó ṣe ń lọ ẹlẹ́kọ́ àwọn kan wá ẹni kan wá kan wá kan wá sọ ipá wọn làwọn ti ṣe ẹ̀ná kó wọn sọ́wọ́ sínú sẹ́ẹ̀lì wọn náà kó wọn lọ kóòtù wọn dájọ́ fún wọn pé ká máa lọ sẹ́ẹ̀lì ẹ mọ́ tara yín jẹ mọ́ àwa ò ń ṣe bébì bàbá dẹ̀ jẹ́ bébì lọ́dọ̀ yín kì í sọjọ́ tẹ́ ẹbí wa náà lága bébì náà at least ọjọ́ orí wa náà ti ṣe díẹ̀ náà we have brain to think we are not just the brain is not just there for decoration it is to think and we are using it. ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kábíyèsí ẹ pe gbogbo àwọn ọmọ yín tó bá yẹ ní pípé ẹ jòkóó kẹjọ bá wọn sọ̀rọ̀ ẹjọ reach agreement ẹ pé bàbá akíntóye ọmọ yín ni ẹ pé jòkóó ìgbòho òòṣà ọmọ yín ni ẹ pé jòkóó ẹ pe gbogbo àwọn wíìsù ẹ pè wọn lẹ́yọ lẹ́yọ ẹ jẹ́ kán jòkóó ẹ sọ fún ẹ wá o ẹ̀yin wíìsù nílẹ̀ Yorùbá yìí kí ni ká ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbésẹ̀ wo ni ká gbé ẹ pé wọn kábíyèsí torí pé <laughs> a ti ń jẹ ìyà yìí bọ̀ ó ti ṣe díẹ̀ o àti ìyà yìí ti ń jẹ ìran Yorùbá ọjọ́ gan o kò yẹ ká máa bá lọ bí eléyìí o táwọn bàbá wa bá jẹ irú ìyàwó yìí wọ́n fi ilẹ̀ fáwọn ọmọ àwọn ọmọ ń jẹ ẹ́ só tún yẹ ká bílẹ̀ dàwọn ọmọ tá a fẹ́ bí tàbí tá a ti bí tó ń bọ̀ lẹ́yìn. ẹ jẹ́ ká gbèrò ọ̀rọ̀ yìí níbi tó dé dúró yìí ẹ mú ìwà kò tó mi kúrò ẹ mú ìwà kò kàn mí kúrò ọmọ Yorùbá kájọ fìbọn wa ṣọ̀kan e. gbogbo ẹ̀yin tí mò ń dárúkọ gbogbo yín lẹ mọ̀ òtítọ́ o you will remain a wealthy person tá a bá gba yorùbá nation má jẹ́ kí yẹn já ẹ láyà ìwọ tọ́lọ́run bá kọ lọ́lọ́rọ̀ wà ní owó lè ṣá ìwọ tọ́lọ́run bá kọ pé ìwọ o olówó ni ẹ àtọjọ́ ta láyé ti dáyé lọ́lọ́run ti ṣẹ̀dá pé káwọn kan jọ lọ́rọ̀ káwọn kan dẹ̀ jọ tòṣì nínú bíbélì it is there bó tẹ̀ jẹ́ pé ìtàn tó sọ fún wa nínú bíbélì àkúkú máa authentic it is but síbẹ̀síbẹ̀ ó wà nínú bíbélì yẹn wọ́n sọ̀rọ̀ nípa mekisedeki ọlọ́rọ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa Abraham ọlọ́rọ̀ ni a lè ráwọn tó jẹ́ pé wọ́n jọjọ wà ní àgbègbè yẹn tí wọ́n jọ ń gbé bẹ̀ lágbègbè lákòókò yẹn tó jẹ́ pé òtòṣì ni wọ́n tó jẹ́ pé Abraham ni wọ́n ń rì láìlé kan tó jẹ́ so bí a wealthy person kì í ṣe tuntun níwájú ọlọ́run ti ṣètò ẹ̀ látayébáyé ni if you are destined to be a wealthy person bí yóò kódà kan sọ pé state yẹn nìkan ni wàá ti jẹ́ ọlọ́run you will remain a wealthy person in that way. mo ráwọn tó jólówó ní Ondo state tí mo wà yìí wọn ò kọjá Ondo state rí and they can proud of five billion ten billion of assets wọn ò dẹ̀ kọjá Ondo state rí wàá rí wọn ní wọn ní shopping complex eléyìí wọn ní shopping complex ilé wọn ní tibí wọn ní tó wọn kọ káàkiri wọn ò dẹ kọjá Ondo state ní wọn ò gbé lẹkọọ débi tán ti fẹ́ dé Benin Republic débi tán ti fẹ́ travel out of the country wọn ò kọjá Ondo state ní lọ́jọ́ tó ti dáyé business wọn ni wọn ń ṣe l'Ondo state and they are still wealthy they are still rich so don't ẹ má jẹ́ kẹ́rù bà yín ẹ má jẹ́ káyà já yín if you are destined to be great to be rich to be wealthy don't be surprised wàá ní owó yẹn ni àṣẹ ọlọ́run ni ọ̀nà tó bá wá wù ẹ́ ló lè wá gbà ìbáwò ẹ kó yọbọn tó bá jẹ́ pé ńdọ́lọ́run kọ pé wàá fi lówó ẹ nìyẹn that is less for you. àwa ń pàrọwà sí yín ẹ mú ìwà kò kàn mí kúrò ẹ mú ìwà kò tó mi kúrò ẹ ti àwọn tó bá ti ń ṣe tì wọ́n lẹ́yìn ẹ jẹ́ ká jọ forí korí àìrìnpọ̀ ìjọmọ ijó yà ní ẹ jẹ́ ká jọjọ ṣe kó lè yẹ wá ẹ gbà fáwọn tó ti ń rìn òdì yìí mú gbàtẹ́yìn náà wà ní pípẹ́ má ṣe akíntóye òdì ẹnikẹ́ni mú gbé kó má rìn nìyẹn. Sunday Igboho ò dẹ̀ hold ẹnikẹ́ni pé o ò ṣe o àfi tí n bá wá ṣe rárá kò sẹ́ni tó dì wọ́n ti ẹṣin wọ́n ti ṣíwájú ẹ tì wọ́n ẹ ṣe ni kẹ́ fún wọn ní backup ibi kan ò kì í dágbọ́ ṣe àwọn gan ò lè dá ṣe ẹ̀yin ni kẹ́ ẹ jẹ́ kájọ forí korí kájọ fi ìkùnúkù ká fi mọ̀ṣọ̀ kan kájọ báàkì wọn kájọ ṣiṣẹ́ kí Yorùbá lè bọ́ nínú ìgbèkùn táwa that is all very simple. simple. Omaluka is my name, as usual. My program is one hour because you will lolowo data. want to understand àwa náà jó data. Ó jẹ́ pé láàárín ọ̀sẹ̀ kan a lo data fifty thousand àmọ́ bó ṣe ń lọ. So àmọ́ <clears throat> bó ṣe ń lọ ó dẹ̀ yé wa. So àfẹ́ kó pọ̀ jù so that àwọn èèyàn á lè rí wò. Mo fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tẹ́ ẹ wo ètò yìí. Ẹ bá mi ṣí ẹ prógrámù yín ẹ bá mi ṣí ẹ ẹ bá mi pín lágbára Ọlọ́run lágbára Olódùmarè lágbára ọba tó láyé ojú òní ti kankan nínú yín Yorùbá nation tá a dẹ pariwo aṣojú yìí o àtẹ̀ṣojú mi àtiwọ́n tó sọ pé Yorùbá nation is nonsense aṣojú ẹ aṣojú mi by then wàá wá regret nonsense tó sọ yẹn wípé ah ìbádẹ́ máa pe Yorùbá ní nonsense nígbà yẹn o aṣojú ẹ ò ní kú kú kan ò ní pa ẹ you will live and see because àṣẹ ọlọ́run ni ọlọ́run dá yorùbá fún wa ní gbogbo nǹkan tiwa lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n òyìnbó sọ pé rárá àwọn ò fẹ́ bọ́lọ́run ṣe ṣe àwọn fẹ́ jẹun pọ̀ fúnra wọn wọ́n dẹ̀ jẹun pọ̀ àdídàn pọ̀ wá ó dẹ̀ fi yà ń jẹ àtìkíní àtìkejì àtìkẹta gbogbo wa ló fi yà ń jẹ so kí wàá ní tuntun nínú ẹ̀ let us unite yorùbá ìmọ̀ wa ẹ jẹ́ kó ṣọ̀kan. ẹ jẹ́ kí ìmọ̀ wa kó ṣe kí ni kó ṣọ̀kan ká lè gba Yorùbá nation ká lè bọ́ nínú ìgbèkùn ká há sí nínú Nàìjíríà mo padà sórí ọ̀rọ̀ mi kí n tó round up pé kò sí májíkì tẹ́ ẹ fẹ́ ṣe Nàìjíríà ò lè dáa láyéláyé níṣẹ́ ni òsín tẹ́ ṣe àpò ráìsì ò lè di twenty thousand mọ́ láyé àtọ̀run kò sí májíkì tẹ́ ẹ fẹ́ ṣe àpò ẹ̀wà ò lè da thirty thousand mọ́ láyé àtọ̀run kò sí májìkì ẹ̀ kílò kílò chicken níṣẹ́ ni ò lè di five hundred naira mọ́ bá yàtọ̀ òun kọjá lọ so ẹ má tanra yín jẹ ìbẹ́ ẹ̀ ń ra àpò rẹ̀ sí ní seventy five or eighty thousand sí ẹ̀ ń ké mo garanti yóò máa lọ sókè sí ni kì í ṣe pé ajá ah, kí Tinubu parí kó lọ kẹ́lòmíì wọlé tí ò bá ti ní increase ẹ pè mí lọ́wọ́ máa lè nígbà ìgbà méje write today's date down program tí mò ń ṣe yìí forever ló máa wà nínú youtube forever láwà nínú facebook kò lè delete kò lè delete today is twenty-first day of june two thousand and twenty-four tí tinubu bá parí ìjọba ẹ̀ tó lọ tẹ́lómi wọlé tí ráìsì ò bá ti increase ju oye tẹ́ ẹ̀ rà á ẹ pè mí lọ́gbọ́n àlè ẹ lẹ̀ mí lóko mi tẹ́ bá ti rí mi èmi mo sọ bẹ́ẹ̀ fún yín kì í ṣe pé reality ni kọ́ńtì ẹ jáde ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ni mo ní kó kọ kọ́ àpèmọ́ra ẹni là á pe tèmi dire Yorùbá ni mí tó bá sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá tèmi bá sọ mo sọ síra mi torí orílẹ̀-èdè Yorùbá ni mí I am a nation yes Yorùbá ìwọ náà kọ́ tiẹ̀ jáde kò jẹ́ ká máa kárán Any kind of bá fẹ́ bá mi sọ̀rọ̀ if you want to talk to me you want to chat with me this is the number zero seven zero four six zero nine two four eighty four eight lẹ́ẹ̀kan sí zero seven zero four six zero nine two four eight four that is the number kọ́ tiẹ̀ jáde bẹ́ẹ̀ yẹn ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Thank you.